to eat for the whole family with all your tasty soups. waiting you to wait for? Go grab them for any shop near you. Elkris Foods, your healthier choice. Something new dey town. <laughs> Ogbonge something where you feed drink for money. The new Nescafe Malty 3 in 1. It is the delicious blend of Nescafe and malt. <laughs> it's so good, we're still trying to get all the right words to describe it the malt inside just dey totori me. e creamy well well, e full mouth with that omi-omi taste wey dey tinkolo body. This na the new Nescafe Malty. Welcome to the malty side of coffee. Start your day with a creamy malty taste of Nescafe Malty 3 in 1. Nescafe. Start strong, finish strong. Oh, yeah! gbogbo èèyàn pẹ̀lú oríṣiríṣi ara yín ẹ̀ mú ohunkóhun tọ́wọ́ yín bá bà ìbá àjọmọ́rogùn síbi onírin àní ohunkóhun ẹ jẹ́ ká ṣeré ìdárayá ẹ ẹ ọ̀pá arúgbó lọ́wọ́ tiẹ̀ bá ìyẹn náà bàjẹ́ kò sí gírì ẹ dúró ẹ jọ ẹ jẹ́ kẹ́ sáré sẹ́tì ìdí ẹ̀ mú náà. ó yá ẹgbẹ́ bọ́dì. gbogbo èèyàn la pè séré ìdárayá afọkàn àtàrà lókun nínú ìdíje three crowns make fitness challenge amárata kébé ọlọ́gbọ̀n ọjọ́ forúkọsílẹ̀ lónìí ní www.femininelounge.com forward slash competition. three crowns milk healthy moms happy families. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ọlọ́run ló pé pé ṣẹ́wà lọ́nà orin. ọlọ́run ló pé pé ṣẹ́wà lọ́nà orin. ọlọ́run ló pé ṣiṣẹ́ kékeré o. kájà jí lérè tó pọ̀. bàbá ṣiṣẹ́ kékeré o. kájà jí lérè tó pọ̀ rẹpẹtẹ ọlọ́run ló pé ọlọ́run ló pé péjọ àlọ́nà ọ̀rẹ́. iṣẹ́ lógun ṣẹ̀dákùn múra sí ìtì ẹni ṣiṣẹ́ jàre oṣù yóò dájú ọ̀rẹ́ wa. iṣẹ́ òun mímọ́ ṣe bọ̀rọ̀ lóhùn.

kíni sọ Fresh FM nìbàdàn làwọn. kódà ṣe tà mí sí i. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. sa mo fẹ́ kọ́ parí òwe yìí. ọkọ ló ń jẹ mọ́ o. mo fẹ́ kọ́ parí òwe. tọ ẹ. tọ. tọ. ẹ wo ni ká ṣe gbé o. <laughs> Ah, bí o bá yí ọmọ sí òwe pa kó já bẹ̀rẹ̀ níta bá wà. tí ẹ bá dàgbà tí o bá ní nǹkan àgbà. Ah. bí èwe làárí yóò dáa fún ọ ọmọ balẹ̀ ṣáájú ẹwẹ́ èdè lọ sọ fún ọ mo ń wo bí ọfẹ bá yàrá já ni àti wàá parí irú òun ṣe adogun èmi fẹ́ mọ bí ọfẹ gbà yọ. ọpẹ́lọpẹ́ nǹkan asomagba ni sọ ọba ń bọ̀ láti ọ̀nà Wesley College ṣe dandan ni kéèyàn máa gbé express lójoojúmọ́ ni. rárá o. Ah, ah. abáni ọjà já tiẹ̀ gbà ń kọ̀rọ̀ ká já gba ọ̀nà gbòòrò díẹ̀ o wọ́n tiẹ̀ rojú wa ń gbòòrò. fẹ́ẹ̀ kan. fẹ́ẹ̀ kan labadika da gẹ̀rẹ́gẹ̀rẹ́ ń bi ilé epo kan wọ́n pè ń bọ́ bas. okay wọ́n sì sábà ṣe rádaràda o àmọ́ wọ́n ṣe rádaràda torí pé tẹ̀pọ̀ fáwọn èèyàn ṣe á di pé gbogbo ojú ọ̀nà làwọn èèyàn tò sí ilé epo tó kọjú sí total ní labon àwa ara àwọn aláṣọ méjì agbára wọn ọ̀ka àwọn aláṣọ dúdú méjì wọn ò lè yanjú ẹ wọn helpless wọn kàn lágídí mọ wọn kàn lágídí mọ. wa wa ṣé ìṣe pé bí epo owó rẹ̀ bá ti dínwó àbí tán àti dé magolo ní máa fàtẹ́rò fi máa pọ̀ mo béèrè ni ṣé ìṣe ṣé ìṣe ó lè má jẹ́ bí onílé epo. tọ́ba wa jẹ bẹ́ẹ̀ kí n bí èbá ṣẹ̀ bí onílé epo ọ̀dà bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ di àwọn ẹlòmíì lọ́wọ́ eh. kò sépo náà bá sọ bẹ́ẹ̀ fún orí wọn pọ̀ lọ́wọ́ pé ọmọ ẹni ọ̀yanjú ọ̀nà ni wọ́n wá ṣe triple lane àbí ọmọ ẹni ọ̀yanjú ọ̀nà ni bàbá kan bá ọkàn yọ lágbóolé ni lọ́ba fi ìkóde hẹ́nu. kábíyèsí olódùmarè wọ́n wá rí tó gbé kinní kan lọ́wọ́ ìgbé. sẹrẹ odúró gbé. lọ́nà bá sì ń clear àtàwọn yẹn àti ní ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ rújẹ́ ń bẹ́. mo ní bàbá yóò dáa fún ọ mo ní yóò dáa fún ọ bàbá yóò dáa fún ọ wọ́n sì ní nǹkan àgbà ọ̀dà àṣé ọ̀gán ò ní kankan ọpẹ́lọpẹ́ bàbá táwọn ṣe ó ti ìdè báyìí bàbá àṣẹ kò sí nǹkan pè ní lọ́wọ́ ẹ̀. ojú bàbá ń tiẹ̀ lé ojú rẹ̀ tiẹ̀ sílẹ̀ kankan ẹni ọba fọwọ́ kan nǹkan ó ṣe é nígbà tẹ́ ẹ bẹ̀rù ọlọ́pàá mọ́ àwọn ọmọ gẹ̀fẹ́ náà wára ayé tí wọ́n náà ní ń oh fẹ́ òòrùn bàbá yìí kan yọ fi sani from nowhere mo ní yẹ <laughs> kábíyèsí olódùmarè pé àwọn kábíyèsí olódùmarè. fúnṣọ́rí ọmọdé mẹ́rù ah! bí ọmọ ẹrù ẹ ti ẹ̀ dẹ́rù bá. ẹ dẹ́rù bá wò. àṣẹ tí tó ń dẹ́rù bá wọn yẹn àti ẹ̀ ń bẹ àwọn ẹlòmíín fẹ́ gbàgbé ọkọ̀ sójú ọ̀nà lọ́nà bá kílíà mo lọ dá a báwọn bí bẹ́ẹ̀ kọ́ ìwọ nìkan lọ́ba tó kà láàrin. kò tiẹ̀ wá bọ́ lọ́dún àwa náà fi nǹkan àgbà ká ni ńgbà ọlọ́run ti fi dun àwa náà. lẹ́nu rẹ̀ ọba adi méjì. kí ni nǹkan àgbà ò lè ṣe kí ni nǹkan àgbà ò lè dánwò. já karo ìjọ. ẹ dákun ọlọ́run ó ṣe dáadáa o wọ́n ní nígbà táwa fi rópin oṣù òpin oṣù náà ṣe bí òpin ọ̀sẹ̀ ìjọ mẹ́rin márùn-ún ni mm. wọ́n ní gbogbo ẹ̀ ó ti fẹ́ lọ Hmm. níwọ̀n ìgbà tá à ń dóde kó fẹ́ lọ ẹ̀yin tí ẹ jẹ́ onílé epo ẹ jẹ́ àfi ètò sí ẹ jẹ́ àfi ètò sí ẹ jẹ́ àtò létò ah. létò náà káwọn èèyàn máa fi ara nǹkan ara ipò ayé kí máa fi di ètò òlu lílọ kábọ̀ kí wọ́n máa fi di lọ́wọ́. oríṣiríṣi ìṣòro mm. bílẹ̀ tí ń sún bílẹ̀ ṣe ń mọ́ mm. ní ìṣòro oríṣiríṣi ń yọjú sọ́run <laughs> nàìjíríà. bá a ṣe ń já ní tepo àǹkóṣì mi, àǹkó tómi àbọ̀sí ti ná láti ti ná áṣù bọ́bá di láago <laughs> mọ́kànlá rẹ̀ lápsù láti lápsù náà ń sù. bọ́bá di láago mọ́kànlá <laughs> ah, rẹ̀ a béèrè lọ wa kí ni ah, ìṣòro nàìjíríà gan. mọ bí mi lórí nàìjíríà question mark nù. iná ni dam dam question ni. tẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí ní ìsinwọ̀n ìbí mi. rárá a wà èmi ọ̀ wà sọ àwọn ìtàn kan. ok ní níbi tí nǹkan dáadé lórílẹ̀‐èdè nàìjíríà táwọn èèyàn kan ti mọ́ kọrin kí nàìjíríà pé àwọn ń lọ nàìjíríà àwọn ń lọ nàìjíríà nígbà náà bí nǹkan ṣe rí àásìrò ẹ̀ níbo làwọn kinní wa wà kí ló ṣe é ìlú <laughs> ṣe bọ́bọ́ ìbéèrè ìbéèrè sá <laughs> ẹjọ́ di láago mọ́kànlá àlè ka ìròyìn àka ìròyìn yóò nàìjíríà wá lè bá ẹ̀yìn ẹ̀ ṣe ẹ̀yìn náà kọ́lẹ̀ ajúlẹ̀ tó fi jù bá. ọ̀hún tí ìgbádùn kankan nù nàìjíríà. wá o àwa mu mílìkì kìíní o a mu mílìkì ọgọ ológun tó kù yìí o. kọ̀ndẹ́sì kọ̀ndẹ́sì kan bẹ wà ó ń wò pé kíní jẹ́ kọ̀ndẹ́sì. kò lè yí òun sí. níbo ni ó ti rí i bọ́ bá lálàá kò lè kò lè lálàá kan ọmọ ṣe o. nàìjíríà hmm. ẹ̀yin èèyàn káàárọ̀ o akínyín ní gbàgede ajá àbálẹ̀ o orí ìkànnì fresh náà rédíò tí ó dúró tàǹdì òun náà lélẹ̀ fresh fm ètò yín ètò wa tá a ti máa ka àwọn ìwé ìròyìn sí yín ní etígbọ̀ọ́ ní gbogbo ìgbà hmm. pàápàá jùlọ báago mẹ́jọ àbọ̀ bá ti gbélé báyìí ṣe é ráwọn tí wọ́n tún kọ á kà o. Báyọ̀ ìròyìn ń gbọ̀n mi o fẹ́ ka ìròyìn gbẹ̀mí o fẹ́ ka Abba Kyari ó ní nǹkan ṣe òun ara wọn ọ̀yá o ara wọn ọ̀yá o hmm. àlàáfíà ara wọn ti ń di fíafíà lọ o Abba hmm. Kyari hmm. ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune ló gbé o torí pé ilé ẹjọ́ wọn làwọn ọ̀gbà onídùúró fún ta ni. All right twenty twenty three dátún dìbò ìbò tí ó mú yes ìbò tí ó lọ ní pẹ̀lẹ́kùtù láòdì ní twenty twenty three ẹ kọ́ o èmi kọ́ mọ̀ kọ́ hmm. èmi kọ́ ni mo gbé jáde Goodluck Jonathan ààrẹ àná ní Nàìjíríà ní election tààdì ní ọdún tí ń bọ̀ credible ni. <laughs> alright right àwọn nans àwọn ọmọ wa tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ àlùtà wọ́n ti sọ ọ́ pé àwọn ń fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní ìwọ̀n ìmọ̀ràn táwọn sì ní báyìí ìwọ̀n bá ìmọ̀ràn tó kù lẹ́nu àwọn ìní pé àwọn fún ọjọ́ méje àtẹ̀yìn àti asù ẹ̀yẹ́jú tí bá ń bẹ láàrin ara yín bí hmm. bẹ́ẹ̀ kọ́ sẹ́rí hmm. eégún àwọn òbòde o òkè ẹ̀jẹ̀ bùrẹ́ o àbọ̀bọ̀ bọ́ bá rántí bọ́ọ̀ bá gbàgbé bọ́ọ̀ bá gbàgbé bọ́ọ̀ bá rántí lákòókò ìjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ K1 the ultimate ló kí orin bẹnu ẹ̀bùn bàbá aláyè kí bàbá ó sọjọ́ kí bàbá ó sọjọ́ orin tí wọn kọ gbà náà fúnra bàbá gangan Ọbásanjọ́ ló wá gbé orin sígboro lánàá pé ẹ̀yin bàbá ẹsẹ̀ ń pẹ́ hmm. bàbá ni ẹ jẹ́ kí gbogbo àwọn ìran àwọn táwọn ti dàgbà káwọn wá bí wọ́n sí o káwọn step down fáwọn ìran ọ̀dọ́ yìí láti ṣe ètò hmm. ìṣàkóso. Hmm ìròyìn yẹn ni ojú ìwé àkọ́kọ́ punch fún tòní ni ọkọ̀ eléyìí ò sí. ok oríṣiríṣi náà tó ní ti ń bẹ lágbo tí òṣèlú APC wọ́n ti gbé ìpàdé ńlá wọn wọ́n jù sínú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n March twenty six pẹ̀lú báyọ̀ tó ń ṣe é ṣe gbóngbóngbóng àfẹ́ àfẹ́ àkọ́ gbogbo tí wọ́n ń wí wọn ni àti hun àti hun àti hun hun March twenty six ní convention APC báyìí. <laughs> níta gbangba Vanguard lórí convention APC wọ́n ní ẹ̀fọ́rí túlú ti mú àwọn èèyàn nú ẹgbẹ́ APC báyìí o ẹ̀ mú déètì lónìí convention ẹ̀ yí padà wọ́n bá tún dọ̀la ẹ̀ tún mú mi ẹ̀ tún dànù kò tiẹ̀ yé èèyàn mọ́ báyìí bí wọ́n ṣe sọ kọ́ gàdàgbà gàdàgbà síta gbangba Vanguard fún tòró nínú. ọ̀dà wọ́n ní ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ ọkọ ní ẹ̀yà Ìgbò ò gbọ́dọ̀ gba VP vice president àbí kíni ẹ gbọ́dọ̀ dán wo ẹni ọba gbà á àjẹ́ wípé kì í sara wa bákan náà Tinubu ti pàrọwà fún Oyètọ́lá wípé dákunjọ fa àwọn mọ́ra àwọn tẹ́ ẹ jọ dù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. twenty twenty three àádìbò ní Nàìjà tiwa àwọn aṣòfin láti gúúsù gúúsù eh, orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jọmọ ẹgbẹ́ APC South South APC lawmakers wọ́n ti buwọ́ lù ú pé kí Yàyà Bello kó dupò ààrẹ ìròyìn yẹn pé ó kéé nà ìta gbangba the punch fún tòrọ yìí. ọ̀dà lára àwọn ìròyìn tẹ́tù láǹfààní láti gbọ́ òun náà ni eléyìí bó lẹ̀ jẹ́ pé ilé òkèrè ni wọ́n ti sọ pé àwọn tó ń ṣèjọba kẹjọkọ ní ilẹ̀ Mali wọ́n sọ pé ọdún márùn-ún náà ni àwọn ò fi ṣe kínní kan tó tún dá padà ege ọdún márùn-ún <laughs> ayé ò ti parẹ́ mbẹ́ ayé ò ní parẹ́ nígbà tiwa <laughs> abáwọn oníkà kíkọ ni ọdún márùn yes báwo bẹ̀rẹ̀ àbóṣù márùn-ún ah. dáadáa. five year transition <laughs> five year ni. jọjọ àlọtajà five abatẹni jẹ àlọta ọjà gbèrú bàbá padà dé ajá balẹ̀ ọmọ tẹ̀síwájú. ajá balẹ̀ ajá balẹ̀. ನೀಡಿದೆ ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àríyá àsápajúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, a bowl, ewa going to mention Asian Butterfield, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abelkuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. Let your power flow. Ah, ìlú Ìbàdàn yóò tó gbàlejò rẹ̀ lẹ́ẹ̀kan sí apọ́sù Ubani Kingsley bàbá adárùbọ̀ wọ́n tó ń bọ̀ àbílẹ̀ kẹ́sí fún ministers and workers conference and camp meeting. ẹ wá gbọ́ àwọn àṣírí ọjọ́ tó ti pẹ́. àwọn wo ni àgbà mẹ́rìnlélógún o. Ah! ǹjẹ́ àwọn ẹ̀mí ìsùnkẹ́ wà tí wọ́n lágbára ju sátani lọ. wednesday february twenty third ni yóò bẹ̀rẹ̀ títí wọ saturday twenty six february twenty twenty two. ìsáòru láti bẹ̀rẹ̀ ní twenty third ṣùgbọ́n twenty four àti twenty five lecture láàárọ̀ aago mẹ́sàn-án àti ìsáòru lọ́jọ́ méjèèjì. ọ̀gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ gbẹ̀mú gbáà ní sátidé twenty six february twenty twenty two bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ òwúrọ̀ ministers and workers conference ni ó máa ti lágbára jù ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò wà fáwọn ọmọ ìránṣẹ́ ọlọ́run àti àwọn opólọ́jọ́ náà. oúnjẹ ọ̀fẹ́ yóò wà lọ́jọ́ sátidé. ní lẹ́sẹ̀kẹsẹ̀ cathedral opposite Ìbàdàn grammar school Malete bade. reverend Amos Akindele arúgbóra kẹ́hùn àti dr pam ọ̀bádàrẹ lágbàtẹ̀rù ètò apọ́tù and barrister tó dé ti olúwa ní lẹ́sẹ̀kẹsẹ̀ lólùgbàlejò telephone zero zero five zero two seven two two five nine jésù oníṣẹ́ ìyanu retí yìí o ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀lú àtìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ music house ilé challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gerege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fóńtẹ̀lù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ ajàfẹ́tọ̀ọ́ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni. ẹ jẹ́ ká lọ fún ìgbádùn kájàyé rúra. pẹ̀lú wòlíì àgbà ayọ̀ ajẹ́wọlé. ní àgbà mc nineties pẹ̀lú mc slay. wọ́n ti ṣe tán. kings line travels and tours. nílé iṣẹ́ ta máa ń pẹ̀lú ìrọ̀rùn. Oh. <laughs> seven days mega european tour tá a ti máa jẹ ìgbádùn falala falala. nípasẹ̀ iléeṣẹ́ alálùbáríkà yẹn kings fly travels and tours. gbogbo àwọn ìrìn àjò afẹ́ tá a ti rìn tẹ́lẹ̀. ìrọ̀rùn ni pẹ̀lú owó péréte àti ìfọ̀kànbalẹ̀. ó yẹ ìjẹ́kájọ rìnrìn àjò fún european tour tọdún yìí yìí pẹ̀lú àwọn gbajúgbajà adẹ́rìn pòṣónú láwọn bíi ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà mc nineties tó fi mọ́ mc slim láti ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ kàn sí gbogbo social media platform tó jẹ́ tàwọn comedian wọ̀nyí òun tẹ̀ bá wá fẹ́ mọ̀ nípa seven days mega european tour ẹ lè kàn surface kings fly tó wà ní ten eighteen and nineteen doka plaza lẹ́gbẹ̀ẹ́ polaris bank oríta challenge ìbàdàn tàbí branch office latmore building new garage abẹ́òkúta road àpáta ìbàdàn zero nine zero six one one zero zero zero five two whatsapp zero eight zero eight six eight five six eight six eight gbogbo àlàkalẹ̀ àti òfin covid la tẹ̀lé o december ọdún yìí la máa lọ ó máa lóyin ládùn ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn ajínigbọ̀n ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí láṣìírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ o wẹ́rẹ́ ló bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. The rector of Ibrahim Adesanya Polytechnic Professor Jumoke Bukola Bilesomi Awuderu cordially invites the general populace to a third combined convocation and 16th anniversary ceremony for the conferment of higher national diploma, national diploma, certificates, and presentation of special prizes for 2017 to 2021 graduates. Date 24th of February 2022 at the Polytechnic Auditorium. Special guest of honor, His Excellency Prince Dr. Dapo Abiodun, MFR. For more inquiries, contact 080 5506 4675. Technology for self reliance. láyé olúgbọ́n bọ́dọ̀ bọ́rùn méje a ò máa fìwé lórí. Sọ́kọ̀lára ń kọrin rere kí olúgbọ́n àtàrẹ̀sà láwùjọ wa wọ́n gbélé ayé ṣe rere ni ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dà abalajọ tọ́nàrẹ́bù Abbas Adigun Agbowórin fi mú ọ̀rọ̀ àwọn tó ń rè sojú làbújá lọ́kùnkúndùn tó sì ń fi joojúmọ́ dẹ́rìn pẹ̀kẹ́ wọn pẹ̀lú ìrónilágbára àtìgbàdégbà ó dé bó ti dé o ọ̀nàrẹ́bù Abbas Adigun Agbowórin fẹ́ ṣètò ìdánilẹ́kọ̀ọ́ amílẹ̀tìtì fún àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin ní ẹkùn ìdìbò Ìbàdàn North East South Federal Constituency kó ní kálukú ó lè ní iṣẹ́ kan gbòógì láti rọ́wọ́ mú lọ sẹ́nu ìdánilẹ́kọ̀ọ́ Monday sí friday february twenty one títí di february twenty five ní tabantari hotel Elekuro, Ibadan. láti aago mẹ́jọ òwúrọ̀ sí márùn ìrọ̀lẹ́ ìrónilágbára tó hẹ̀rẹ̀ǹtẹ̀ yóò máa wáyé ní sátidé february twenty six ní pápá ìṣeré cac grammar school apẹ̀rìn oníyèrè ìbàdàn láti aago mọ́kànlá òwúrọ̀ abbas adigun agbowórin òkú àṣepamọ́ èrè rẹ̀ ń bọ̀. ẹ̀mí mímọ́ wá ọjọ́ ìdàpọ̀ ẹ̀mí mímọ́ tó ń ti àdúrà olódodo tí ń ṣiṣẹ́ agbára ní Saturday March twelve yóò jẹ́ nínú ìpàdé àdúrà ọlọ́gbọ̀nrẹ̀gànà sí ẹ̀ka Bible study unit CCC Goshenland Cathedral àkóbọ̀ Ìbàdàn gbé kalẹ̀ gbogbo ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ túyàyà wá gbàdúrà àgbàyọrí tí ń ṣe bí mọ̀nà wá pẹ̀lú àkòrí ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ yes Holy Spirit will be moving mightily in the six hours prayer stretch in the fellowship of the Holy Spirit coming up on Saturday twelfth March twenty twenty two by nine a.m. to three p.m. Jesus Christ will be answering to building and rebuilding prayer altars, intimacy with the Holy Spirit, Holy Spirit baptism, and so much more. ọ̀pẹ́ ní ìfàmìíràn lolúwa yóò lò ní Saturday ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán. venue Celestial Church of Christ Goshenland Cathedral along Denagas Kọ́lápọ̀ Ìṣẹ̀lá GRA Àkóbọ̀ Ìbàdàn. a máa ṣàfihàn ètò àdúrà yìí lórí Goshenland TV lórí YouTube for inquiries zero seven zero three seven three nine two nine six three. ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́ ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó sojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka ọmọdé tàgbà ìlú àpòmù tóyin létàjèjì ìlú àpòmù tọ̀rẹ́ tìmùlẹ̀ ìlú àpòmù àjọ̀dún ọdún kejì ìgbàdé ọba alápòmùdé aláìlúwà ọba káyọ̀dé adẹ́nẹ́kàn àfọlábí atóyèbí kejì aago mẹ́wàá òwúrọ̀ ní ìbẹ̀rẹ̀ ètò láàfin ọba alápòmù lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún twenty twenty two tàwa yìí a ó ṣe ètò ìkówójọ two hundred and fifty million naira ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba ó dín mẹ́wàá náírà lára ètò àmúyẹ lọ́jọ́ náà ní àtúpalẹ̀ ìtàn orírun ìlú àpòmù àpòmù ọ̀kan gbòógì nínú ìran yorùbá àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ìtàn ìbàdàn ọ̀jọ̀gbọ́n akin àlàó ọ̀jọ̀gbọ́n ṣíyan oyè wẹ̀sọ̀ àti ọ̀jọ̀gbọ́n táyọ̀ adésínà ni yóò ṣe àtúpalẹ̀ ìtàn ìlú àpòmù lábẹ́ alága his imperial majesty babatunde ẹni ìtàn ògúwùsì ọ̀jájá kejì ọ̀ọ́ni ifẹ̀ alága àti ọba alayé ọjọ́ náà chairman and royal father gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun alhaji ìgbóyèga oyetola lálejò àyẹ́sí pàtàkì special guest of honour ọlọ́fà àti ìlú ọ̀fà ọba muftau muhammad badamosi the royal guest of honour ẹ fowó yín ṣe àgbélárugẹ kíkọ́ ààfin ìlú olùkéde onímọ̀ ẹ̀rọ abbas saliu president and general akpomu descendant union national and in diaspora. bàbá jẹ́ tèmi ṣe nínú ìpàdé àdúrà yìí o. ọlọ́run tó sọ ibi dire fún mọ́dékàì tó sì tún yí ayé obedéódómù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pabidà sọbidire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí ò ṣe àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pabidà sọbidire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tí ò ṣe àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọbidire lójú ọ̀nà márosẹ̀ ìbàdàn sílùú ọ̀yọ́ ìyànà àbáwòdò lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apostle dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá dọjọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME five o level level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pc fcu.edu.ng precious cornerstone university jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ó yá 52 solid weeks of divine eternal providence by Jehovah Jireh. B at the first Bemi War in 2022, February 28, the last Monday in February, 7 a.m. to 3 p.m. at the Power of Restoration Land with God. Àkókò to to tẹ̀wọ́ gba ìlérí ọlọ́jọ́ pípẹ́ bọ́ba bẹ sahara wò bó ti wí ìwọ làbẹ̀wò ìmúṣẹ ìlérí kan níbẹ̀ mi wò àkọ́kọ́ lọ́dún twenty twenty two ọjọ́ ajé tó kẹ́yìn oṣù kejì òun láti bẹ̀ ọ́ tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ṣe bọ́lọ́n papa authority tó ṣe ọ̀run sílẹ̀ gbaragada gbaragada fún ni ṣebí jehovah ńlá tó fi wà láàyè tiẹ̀ takọ́bí ẹ̀ àti ẹ̀mímọ́ ẹ̀ tó yẹ tìlẹ́yìn tí ń bá fi ṣe ni ló fi jẹ́ pé dandan ní kìlì ọjọ́ pípẹ́ kò di mímú ṣe láyé o aago méje àárọ̀ ó ní bẹ̀mí wò ń gbéra sọ àmọ́ṣòro ọlọ́jọ́ mẹ́ta òní ó ṣáájú bẹ̀mí wò ní twenty three twenty four àti twenty five tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ìpele yìí hẹ̀rẹ̀ ń tẹ̀ kàmọ́mọ́ àṣẹ wíbẹ̀ ṣẹbẹ̀ ó mú yanyan sí ni lẹ́nu tani lẹ́nu wòlíì ajínrere jẹ́ òwádìí òye jp kò sí tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó sì gba plọ̀tì kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tún fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o pe zero nine zero three nine three seven five one one zero. love fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o ajá balẹ̀ ajá balẹ̀. iṣẹ́ ń ṣe ìtọ́jú òwò ṣe ń béèrè tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe jàre ẹyin àràrà dádúró púpọ̀ jù lẹ́ẹ̀kan hmm. ló jẹ́ kí a tètè sá lọ síbi ìpolówó ọjà wa àmọ́ ní ìsìn tá a ti dé yìí ẹ wá farabalẹ̀ o hmm. a kò sí yín la hmm. ní gidi gan. ayé wa ntí ọjọ́ra wọn rèé o ọ̀rọ̀ là ń bọ̀rọ̀ bọ̀ mọ́ra wọn látàárọ̀. sago òṣèlú àbẹ̀wò àwọn ọ̀gá àgbà àjọ naptep lọ sọ pé ọmọ àwọn oní technical education àwọn ẹlẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ à ń fọwọ́ rẹ̀ ní í ṣe. bẹ́ẹ̀ni ah, ọmọẹnu lọbẹ láǹdàjì náà. ó náà mo tún á rí i pé ilẹ̀ tún kọ́ síbà nítorí ọlọ́run ọ̀gá àgbà àjọ naptep ní bí wọ́n ṣe ń sọ àwọn polytechnic di universities yìí àdánwò ni o hmm. conversion polytechnics sí universities ó ní bí ìgbèyàn gbé ẹsẹ̀ ìṣerere padà sẹ́yìn ni bí ìgbìyànjú eh, reverse eh, gíà ìtẹ̀síwájú sí reverse. ìgbà tá a wà kéékèèké tá a bá lọ lé kéw wọ́n hmm. ní ológeere rè <laughs> àdìtú lélẹ́yìn ẹ wá pò lórí àdìtú ẹ wá tún padà ológeere káì. káì <laughs> báyìí ẹ eh, bá yọ eyín ò tún deep nka ẹ báyìí rẹ náà bá tún yọ ẹ hmm. mo rí ìròyìn kan lẹ́ẹ̀kan náà nígbà tá a fẹ́ lọ sí olówó ọjà ní ilé ẹjọ́ ti wọ́gi lé ẹjọ́ kan táwọn kan gbé lọ sílé ẹjọ́ pé Àtíkù èso ọmọ Nàìjíríà hmm. wọ́n ní ẹwọ́ gilé pé káyì <laughs> wọ́n ti ẹ̀wọ́ ilé ẹjọ́ wá sọ fún yín pé àyọjú ràn ní tẹ́ ẹ ṣe <laughs> sàbíkẹ́ẹ̀tì tẹ́ ẹ gbà kọ́ lọ bá pé kẹ́ ẹ. kọ́ lọ pé kẹ́ ẹ máa gbé irú ẹjọ́ <laughs> ọ̀dà apá abonikágbà wọlé láàárọ̀ agbo òṣèlú yìí náà ni Jonathan ààrẹ àná sọ nínú ìfáàrà tí ó jẹ́ àkòrí tá a kọ́ fáwọn èèyàn wa ààrẹ àná nílẹ̀ yìí eh, president of Nigeria former ni o ọ̀mọ̀wé Goodluck Jonathan ti ní. Ni lágbára lọ́wọ́ elédùà ó nírètí àti ìgbàgbọ́ pé ètò ìdìbò táàdì lọ́dún tí ń bọ̀ ní nàìjíríà ó ní yóò lọ ṣe wẹ̀rẹ̀rẹ̀ Goodluck Jonathan ní ọlọ́run kò ní í mú lọ́bọ̀lọ́bọ̀ kankan lọ́wọ́ bí àwọn èèyàn kan ti ń lérò láwọn ibì kan ó ní àmọ́ orílẹ̀-èdè nàìjíríà yóò sì wà lọ́kàn òṣùṣù ọwọ̀ ni téèrà kan ò ní rìn ìṣọ̀kan ẹ̀ ó ní ẹ lọ kọ́lẹ̀ o bí ó ṣe rí nù àná òde yìí ni Goodluck Jonathan sọ láòkò tí ó ń bá wọn kópa níbi ètò pàtàkì láàrin àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí ń ṣàṣepọ̀ okòòwò Economic Community of West African States ECOWAS eléyìí tí ó wáyé tí òun náà sì péjú pésẹ̀ síbẹ̀ ètò ẹ̀kọ́ṣẹ́ àti àpérò ọlọ́jọ́ bíi mélòó kan lè tó ọ̀hún ìpínlẹ̀ Èkó ló sì ti wáyé Goodluck Jonathan ó ní òun gbàgbọ́ nínú ètò òdìbò tí ń bọ̀ lọ́nà yìí pé ètò ìdìbò tí ò ní lẹ́jà ń bá kàn ní bẹ́ẹ̀ náà ni ó sì ṣe nàìjíríà lọ́kàn bí òṣùṣù ọwọ̀ ó ní ìgbàgbọ́ tèmi nìyẹn ó ní election ó wà ètò ìdìbò ó wà yóò lọ ṣebí láti ọdún 1999 tá a ti tẹsẹ̀ bọ ètò òṣèlú ẹlẹ́ẹ̀kẹrin tá a wà nù rẹ̀ yìí òun náà la ti ń wa ọkọ̀ rìn àjò dé àsìkò yìí eh, láti 1999 òun náà kò sígbà kankan tí ètò òdìbò wáyé bó bá ti ta oko rẹ̀ yọ̀ọ̀sà wáyé náà ni inú yìí náà ọmọ pàǹdẹ̀rẹ̀ ọ̀ dàgbà ó ní bí gbogbo ẹ ṣe ń lọ náà láàmọ̀ tẹ̀lé ó ní lóòótọ́ àwọn ìpèníjà ẹgbẹ̀ẹ̀gbẹ́ kọ̀ọ̀kọ̀ọ̀kan ó lè fẹ́ máa ṣẹ̀rù bá ní o ó ní àmọ́ ẹ wo òjò bọ́ bá ti ṣú tí ọ̀lọ́wọ́ nǹkan míì nú ọgbọ́ dọ̀rọ̀ ni ó ní bí ètò ìdìbò bá ti à ń bọ̀ báyìí àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n kọ̀ọ̀kan òkè ni tí wọ́n mọ̀ sọ pé ayé ọ̀pá o ìgbà ó di kòkó kòkó ó di gbá o kìnìún kan ó ṣe ó ní bóun ṣe ń gbọ́ rèé láti ìgbà náà ńgbà mo wà lọ́fíìsì gan bí ààrẹ ní ọdún 2015 ńgbà ó dá àkókò ìbò làwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní rán ọmọ wọn kí wọ́n máa sá lọ kúrò ní orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn di gbàdàgbọ̀n ní ọ̀họ̀ lórí kíni ó ní apadà dìbò ọ̀nà ọ̀run ọ̀wálẹ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ ó ní fún ìdí èyí báwọn ètò òdìbò tá à ń ṣe é bọ̀ ń láti twenty láti nineteen ninety nine bó ṣe ń wa tán lọ náà ní ti twenty twenty three twenty twenty three will come and go Nigeria will still remain English ìròyìn yẹn pọ̀ mo ní ká kọ́kọ́ tiẹ̀ ṣẹ́wọ́ ká kọ́kọ́ yẹ̀ yín wò ní pé ká ṣẹ́wọ́ ojú ìwé kejìlá vanguard. ọyẹ àwọn ẹni ẹlẹ́ni wò. ẹ ọyẹ àgbà ọyẹ àwọn àgbàlagbà wò. mo ní ká kọ́ fi ìròyìn ah. tọ́ wọn lẹ́nu wò. Ah, ọlọ́run ní jó sì wí o. àmì o <laughs> bẹ́ẹ̀ bá sì kó máa lẹ́nu òǹrọ̀ nílùú bábu àyà. sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́rọ́ tí àwọn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀. àwọn fọ̀rọ̀ ẹ̀mú mi gbóná ni yóò bọ lẹ́jẹ̀ mu. bẹ́ẹ̀ bá jẹ́. ASUU strike ìyanṣẹ́lódì àwọn ASUU ẹgbẹ́ àwọn tí í ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ ga yunifásitì tí wọ́n fọn mọ́mọ́ ìjọba lọ́wọ́ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwòṣẹ́ níran láti sọ fún ìjọba wípé àgọ̀mọ́ o àdéhùn tá a jọ ń ṣe tẹ́yìn òmù ti ń ṣe ẹ wo o ti tó gẹ́ o ṣẹ̀wárì látàrí eléyùn ìní ẹgbẹ́ àwọn tó jẹ́ ti akẹ́kọ̀ọ́ yíká orílẹ̀-èdè Nàìjíríà National Association of Nigerian Students wọ́n ti á bẹ̀rẹ̀ láti lọ rèé mọ́ ta àwọn èèyàn wọn jí pé aa mọ́ sùn bọ̀bọ̀ ìdélẹ̀ ẹ mọ́ gbáradì sílẹ̀ jẹ́ ká lọ rèé jẹ́wọ́ fún wọn wípé a ò lè tẹ̀síwájú máa jì ẹ̀ṣẹ̀ tí kì í ṣe tiwa o wọ́n wá fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ASUU lọ́jọ́ méje ẹ yanjú ń tọ́da ẹ̀ ń pọ̀ hmm. gẹ́gẹ́ bí wọ́n ṣe kó sójú ìwé kejì ti Nigerian Tribune ẹgbẹ́ tá sí National Association of Nigerian Students NANS wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ ta àwọn èèyàn jí wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ akẹ́kọ̀ọ́ bíi tiwa ẹ mọ̀ sùn torí ọjọ́ ọ̀la yín rèé ẹ mọ̀ jẹ́ kí wọ́n bá yín fi tàfàlà wọ́n ní ìyanṣẹ́lódì etí asuu ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kọ̀ọ̀kan wọn àní àwọn sanwó iléèwé káwọn ó sì rí ẹ̀kọ́ táwọn kọ́ káwọn ó rí kọ́ ní ń tọ́ka gbogbo ìyókù rọ̀bọ̀rebe ni àwọn òsì gbọ́ wọn ní látàrí èèyàn àwọn náà ti ń gbáradì sílẹ̀ báyìí láti fi ẹ̀hónú lágbára han ìjọba wípé ìyanṣẹ́lódì àásùn yìí kọ̀ọ̀kan wọn bíi ti wù kọ́ mọ̀ wọ́n ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n á sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti asuu ọjọ́ méje péré làwọn fún wọn pé n ti ń bẹ láàrin wọn ti fa gbóngbòngbòn kí wọ́n wá bí wọ́n ṣe yanjú ẹ̀ ní kí a mọ̀ sá ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè nàìjíríà nans president comrade sunday ashefon nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ní ọjọ́ ajé ti àná wọ́n ní ìpinnu láti jẹ́ kí nǹkan jọjú pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yíká gbogbo òpínlẹ̀ mẹ́rìndínlógójì àti olú ilẹ̀ wa ti ṣe àbújá wọ́n ní àwọn ti fẹ́nu kò sí o níbi ìpàdé tó wáyé ní sokoto lọ́jọ́ sátidé ìjẹrin wọ́n ní àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti sọ lásọ yẹn báyìí pé àwọn ò lè mọ tẹ̀síwájú káwọn mọ jìyà ẹ̀ṣẹ̀ tí kì í ṣe ti àwọn wọn ní kẹ́ lóde àwọn ń sanwó fún ẹ̀kọ́ táwọn ń kọ́ wọn náà sì nígbàgbọ́ pé ó yẹ kí wọ́n fún àwọn ní ẹ̀kọ́ èyí tó yẹ kórokò wọn ní bí asuu tán bá yanṣẹ́lódì báyìí ní parí gbogbo ìyanṣẹ́lódì wọn tí wọ́n gbọ́n mọ́ ìjọba lọ́wọ́ wọ́n parí ìjà wọn èyí tí wọ́n ń àwọn tó bá sì jẹ́ òṣìṣẹ́ ìjọba náà tí wọ́n lọ rèé dúnàdúrà pẹ̀lú àwọn tó jẹ́ ti ASUU àwọn náà wọ́n gbé ẹ̀tọ́ tiwọn àyàfọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nìkan nothing kò sí nǹkan kan tí wọ́n fún wọn ṣùgbọ́n wọ́n bá wọn fi gbogbo nǹkan ṣòfò wọ́n fi àkókò wọn ṣòfò owó táwọn òbí wọn san fún wọn wọ́n fi ṣòfò non-refundable ni ọjọ́ orí náà wà ńkọ́ wọ́n ní kì í ṣe pé àwọn ọmọ tún yọ̀ǹgì sí àwọn òní máa kéré sí lọ́jọ́ orí ẹlòmíì ọmọ dàgbà débi pé yóò ti tó kọjá láti lóbìn nínú ilé kó tó pé yóò kẹ́kọ̀ọ́ gboyè tán ṣe wá rè gbogbo jíjókòó sínú ilé yìí àwọn ò lè faramọ́ mọ́ ni o nítorí pé ó ti bọ́ síbi tí ọ̀dà lára àwọn táwọn jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà látàrí eléyùn ẹ lọ ṣe ìpàdé tẹ́ ẹ bá ṣe ìpàdé kẹyẹnjú tó bá pọ̀ àwa náà gbẹ́gun abóde tí ń jẹ́ àlùtà hmm. anytime from seven days. kábíyèsí olódùmarè wow ìròyìn kan ń bẹ lójú ìwé kejìlá tẹ́ ẹ ti gbọ́ àkórí ẹ̀ ìwé kejìlá punch ni o ààrẹ nígbà kan ní nàìjíríà ti sọ pé káwọn bàbá ọsẹ ń pẹsẹ gbẹ àwọn mọ̀mọ́ ní agbo òṣèlú kí wọ́n fáwọn ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù láǹfààní àti kópa tí ó sún nàìjíríà síwájú ní agbo òṣèlú ẹjẹ́ àjọ gbọ́ o tọ́ ààrẹ ń gbà kan nílẹ̀ yìí president olúṣẹ́gun ọbásanjọ́ àná ọjọ́ ajé monday ní wọ́n ké sí tó lórí tẹlẹ̀mú gbogbo àgbààgbà ní agbo òṣèlú ní àsìkò tá a wà yìí pé kí wọ́n dákun kí wọ́n fààyè gba àwọn ọ̀dọ́ tí egungun wọn tó sì ṣe ṣákóṣákó láti bọ́ sí agbo ìṣàkóso àti òṣèlú láti mú nàìjíríà dé ilẹ̀ ìlérí eléyìí tí à ń retí àti dé láti gbà yìí ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí ni yàtọ̀ sí pé kí àwọn àgbààgbà wa mọ̀ bá àwọn ọ̀dọ́ fi gagbága ní agbo òṣèlú ó ní àfi kí àwọn àgbààgbà ìlú ó fọwọ́sowọ́pọ̀ dípò ìfigagbága kí wọ́n kọ̀ lábò ní pẹ̀lú àwọn ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù lásìkò yìí ẹ láti fún wọn ní ọgbọ́n àti ìmọ̀ tí àwọn ti ní láti bu wọn kí wọ́n fi to ìlú láti má ìpadà rere bá orílẹ̀-èdè nàìjíríà kọ́mọ̀ jẹ́ pé àgbọ̀nrín èsì nìkan náà lákàmọ́ jẹ lọ́bẹ̀ ọbásanjọ́ sọ̀rọ̀ ẹlẹ́kùn o ó ní kẹ́ mọ̀ wò ní ìsìn ohun tí wọ́n fi ṣe alága ìjókòó èyí ètò pàtàkì kan léyìí tí wọ́n ṣe láti ìlànà ìkànsíra ẹni láyélujára wọ́n ní òun tí wọ́n fi ṣe alága lórí ètò yìí nìsín bóun ọ̀bá sòótọ́ ọ̀rọ̀ bí ìgbà tí èèyàn mọ ti ń sọ láago mélòó ayé òun ó ní òótọ́ ọ̀rọ̀ délẹ̀ o ẹjẹ́ àjọ sọ o nítorí sì ń sọ òun náà ni pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ tí ẹ̀yin ń wò yìí wọ́n ní n tó pè fún láti gbé Nàìjíríà gòkè àgùnlà ti àwọn àgbààgbà tí wọ́n fẹ́ máa fi gbàgbà lágbo òṣèlú pẹ̀lú wọn ni láti ṣùgbà wọn kí wọ́n gbé wọn pọ̀n débi tí Nàìjíríà ó ti débi ògo lẹ́yìn yẹn kò fẹ́ sọ̀rọ̀ tó nǹkan o lágbo òṣèlú ẹ jẹ́ kí àwọn àgbààgbà kí wọ́n step down ẹ step down fún àwọn ọ̀dọ́ Ọbásanjọ́ lọ sọ bẹ́ẹ̀ ìròyìn yẹn kù mọ́ ka ni torí yín ni o. ọ̀dà lẹ́yìn tẹ́ ti gbọ́ èèyàn láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ẹ jẹ́ ká tún wá gbọ́ ìròyìn èyí tó tún jẹ́ mẹ́rin tó jẹ́ igbákejì ààrẹ ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí ilé ẹjọ́ ti fagilé ẹjọ́ táwọn kan gbé wá sí iwájú wọn báyìí wípé Àtíkù kì í sọmọ orílẹ̀-èdè Nàìjíríà bákan náà tún ni àwọn ẹgbẹ́ kan náà wọn kóra jọ tí wọn sọ pé Àtíkù ò tí ì dàgbà ju o láti ṣèjọba ní Nàìjíríà ilé ẹjọ́ ga kan ní Àbújá ní ọjọ́ ajé ti àná ṣe lọ wọ́gilé ẹjọ́ kan léyìí tí wọ́n gbé wá sí iwájú wọn wípé ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar pé kì í ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà sánsan òǹdàjọ́ Nyang Ekwo ńlọ́wọ́gi ilé ẹjọ́ ọ̀hún èyí tí àwọn kan tí wọ́n gbé wá sí ibẹ̀ tí wọ́n pè ní incorporated trustees of egalitarian mission for africa tí wọ́n sọ pé kì í ṣe ẹgbẹ́ tó ní kankan ṣe pẹ̀lú ìjọba èyí tí wọ́n ń sọ wípé àwọn tú lọ túbọ̀ àwọn wò ó ní tìbútòrò àtìkù ìsọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹni tó ti jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn lájọ tí wọ́n wá sí iwájú ilé ẹjọ́ yìí wọ́n ní kò sí òfin kankan tó gbà wọ́n láì wọ́n ò ní ẹ̀tọ́ kan lábẹ́ òfin láti máa tanná wádìí pé lágbájá kan ọmọ orílẹ̀-èdè ni àbí kì í sọmọ orílẹ̀-èdè torí pé èyí tí wọ́n fún wọn lágbára láti ṣe nígbà tí wọ́n fi orúkọ wọn sílẹ̀ kò tiẹ̀ lọ́bàrún wípé wọ́n lè ṣe òfin tó tó sí irú ọ̀rọ̀ tó bá jẹmọ́ bẹ́ẹ̀ nínú ẹjọ́ ọ̀hún ẹgbẹ́ ni wọ́n sọ pé kí ilé ẹjọ́ wọ́n yọ Àtíkù kúò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lọ́dún 2019 wọ́n ti kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ o pé kó wọ́n mọ̀jì òdíje inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní February 16 2019 tí wọ́n fi di ìbò ńgbà náà wọ́n ní lákòókò náà ní February 11 2019 wọ́n ní PDP iná sọ pé kí àwọn èèyàn kí wọ́n fìfẹ́ hàn láti díje fún ipò ààrẹ lákòókò náà gẹ́gẹ́ bí ẹjọ́ ọ̀hún wọ́n ní àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò wọ́n wò náà sí rìn nínú ẹjọ́ ẹni tí í ṣe alákòóso fún ètò ìdájọ́ náà attorney general of federation wọ́n wò náà àti àwọn tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú òwe ìròyìn Nigerian Tribune láàárọ̀ yìí àmọ́ ṣá o àwọn ẹgbẹ́ kan lábẹ́ ẹgbẹ́ tí wọ́n pè ní Southern Alliance Soya ní ọjọ́ ajé ti àná náà ni wọ́n sọ síta ní gbangba wálíà pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà alhaji abaka atiku pé kò tí ì darúgbó pọ̀ jù o láti díje fún ipò ààrẹ tó dọ̀dún 2023 ẹgbẹ́ yìí nínú ìpàdé oníròyìn kan tán ṣe náà ni wọ́n sọ pé gbogbo àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí àmúyẹ lọ́lọ́run fún atiku wọ́n ní ọlọ́gbọ́n ó lóye ó sì mọ̀ nípa àpàdé àlùdé òṣèlú ẹni tí í ṣe ààrẹ wọn Ridwan Ismail ni ló sọ̀rọ̀ náà jáde pé bọ́ọ̀lù àwọn yẹn ṣe mọ́ yọnu sí nǹkan tí kò kàn wọ́n tí wọ́n wá ń sọ ìsọkúsọ nípa ẹni ẹlẹ́ni Ismail ló ṣe àpèjúwe Àtíkù gẹ́gẹ́ bí ẹni tí ó dángájá o tí ó sì yanrantí láti lè darí orílẹ̀-èdè Nàìjíríà kí òkú ó dálàyè kí gbogbo nǹkan tí ìrètí ti sọnù ń kí ó lè máa mú ìròtí padà fún ọmọ nàìjíríà ìròyìn ẹ̀bà lójú ìwé kẹjọ ti Nigerian Tribune tó láàárọ̀ yìí. abalade ò ní bínú ni o ìrìn fùfú mú abọ́ ọbẹ̀ díẹ̀ láàárọ̀ ó mọ̀ pé béèyàn méjì bá jọ ń jẹun béèyàn bá ti rìn fùfú àbí yín àbọ̀ká mọ́ wọ́n fẹ́ fi mú ẹran jẹ ni àbùsá àbùrún là á mọ̀ pé ọbẹ̀ fi tẹ nǹkan ni àbùsá àbùrún ni fẹ́ẹ́ àbùsá àbùrún o jẹ́ mú díẹ̀díẹ̀ àwọn ẹgbẹ́ kan sọ pé àwọn ti buwọ́ lù ú wípé kí gómìnà ìpínlẹ̀ Kogi Yaya Bello kí ó dupò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ kan láti gúúsù gúúsù Nàìjíríà pàápàá tí wọ́n jẹ́ aṣòfin láti South South inú ẹgbẹ́ APC náà wọ́n ti bóde o wọ́n ní àwọn ti kéde alẹ́mí ìgbàgbọ́ nù ẹ̀ àwọn pass vote of confidence sí Buni ẹni tí í ṣe alága ìgbìmọ̀ afúnṣọ́ fún APC lásìkò yìí àwọn sì tún fọwọ́ sí pé kí Yàyà Bello kọ́gàn sọ̀hún kó dúpọ̀ ààrẹ bí ọ̀wọ̀ mo kúrò lórí eléyìí twenty twenty three nkànlẹ̀kùn gbọ̀ngbọ̀n APC wọ́n ní wọ́n ti ń fajú àbẹ àtàwọn yòókù wọ́n ń fajú wọn mọ́ra wọ́n ní bí wọ́n bá dé wọ́n ní àwọn ò ní fi ẹ̀tọ́ kankan tí ọmọ ẹgbẹ́ tẹ́lẹ̀ ń jẹ àwọn ò ní fi dun àwọn ọmọ ẹgbẹ́ tuntun ẹgbẹ́ All Progressives Congress APC ní ìpínlẹ̀ Rivers àná ni wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti yanjú dúkù tí ń bẹ láàrin àwọn ọmọ ẹgbẹ́ láti lè jẹ́ kí ẹgbẹ́ òun kó di ríró ní agbára nípalẹ̀mọ́ fétò ìdìbò ọdún tí ń bọ̀ 2023 bákan náà lẹ́gbẹ́ kéde pé àwọn ọmọ ẹgbẹ́ tó bá ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn tuntun látẹgbẹ́ míì tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ APC ààyè kan náà àǹfààní kan náà ẹ̀tọ́ kan náà làwọn ọmọ gbé fún wọn o tí ò ní sí wàhálà kankan pínpín bíi ti wulẹ̀ ọmọ ní báyìí ẹ wá jẹ́ ń lọ sí ojú ìwé kejì punch inú Vanguard ni mo ti ka ètò ẹ̀kọ́ gbọ̀hún o nínú Vanguard ẹ̀wẹ̀ wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ṣara wọn jọ lórí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n ti fọwọ́ wọ́n ti fi tọ́lẹ̀ lá wọ́n ná sí orí àwọn wọ́n sì ná sí sánmọ̀ pé Ọlọ́run òun yẹ kan yẹ kíkan òní yẹ òní òde yìí ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ kejìléní ogún oṣù keje làwọn ó bọ́ sí ìgboro ṣe ètò ìfẹ̀hónúhàn alálàáfíà ìwọ́de alálàáfíà tí ò ní mú leke kankan lọ kí làwọn fẹ́ fi kíní ìjẹlérè ní láti sọ fún ààrẹ Muhammadu Buhari pé kí wọ́n buwọ́lu àbá ìlànà ààbò eléyìí tí ó ti wà níwájú wọn láti gbà wá tí wọ́n ń wòran electoral act bill act bill ọ̀hún ni wọ́n sọ pé ààrẹ ò tí ì buwọ́lù dàsìkò yìí wọ́n ní láì tiẹ̀ fi ọ̀tá pè kankan bí iléeṣẹ́ ààrẹ ṣe ń kìlọ̀ tí presidency ń kìlọ̀ pé kẹ́nikẹ́ni ọmọ gùnlé ìwọ́de protest kankan lórí electoral act amendment bill ìṣiṣẹ́ àtúnṣe àti ìbuwọ́lù ìlànà òfin tá a fi máa dìbò wọ́n ní síbẹ̀síbẹ̀ náà àwọn ẹgbẹ́ bíi mẹ́ẹ̀ẹ́dín ní àádọ́ta kan wọ́n mọ̀ gbọ́ wọ́n sọ pé ìlú egúngún ìbá di toro ẹnikẹ́ni ìbá lè gbá eégún lójú kó lè ta òòṣà láyà òní ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ làwọn ó kí ni àwọn ó gbé ọ̀rọ̀ jáde tí àwọn ó jẹ́ kí ìjọba Buhari ọmọ gbọ́ wípé àìtètè buwọ́lu àbá ìlànà òfin ó ti fẹ́ mọ́ bá nǹkan míì dé ẹgbẹ́ bíi mẹ́ìndín ní ọgbọ̀n ni wọ́n ẹ̀fẹ̀ gbókọ̀ díẹ̀ nu wọn kẹ̀lé mọ́rú ntọ́jẹ́ o àwọn ẹgbẹ́ yìí tí wọ́n pera wọn ní coalition àti alábàáṣepọ̀ partners àwọn ni wọ́n sọ pé Àbújá ni àwọn ó pé jọpọ̀ sí lónìí ní ibùdó tí wọ́n ń pè ní ibùdó ìṣọ̀kan nàìjíríà unity fountain wa làbújá làwọn ó kóra àwọn jọ sí tí àwọn ó sì máa fẹ̀hónú hàn nílànà àlàáfíà ẹgbẹ́ bíi Nigerian Civil Society Situation Room Yeaga Africa Partners for Electoral Reform International Press Center Institute for Media and Society Nigerian Women Trust Fund the Albino Foundation Center for Citizens with Disability, Premium Times Center for Investigative Journalism, Labour City, Labour Civil Society Coalition, Transition Monitoring Group àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ kan náà wà tí wọ́n pè ní enough is enough ẹgbẹ́ ó tó gẹ́ gbogbo wọn pátá ni wọ́n pé àwọn ṣarajọ o tí àwọn ó fẹ̀hónú hàn àmọ́ nílànà lọ lẹ́wọ́lẹ̀ tí ò ní mú pákáleke kan lọ ni o ẹni tó jẹ́ alága tó gbẹnusọ fún ikọ̀ yìí ìtòdò ló kọ ẹ̀ jẹ́ nígbà ìtòdò ọmọ sọ̀rọ̀ ọ̀gbẹ́ni ìtòdò ní ẹ wo ẹ má jẹ́ àtàrà wa Samson ló kọ mi ìtòdò ló kọ bàbá tó bí ń lọ́mọ ẹ ètò oníròyìn ń béèrè pé ṣé a padà fẹ̀hónú hàn lónìí àbá ànífihàn ẹ kú lórí ẹ̀ àfẹ̀hónú hàn bàálù tó ti ṣí lọ́rọ̀ tiwa ó ní tá a sì fi ń béèrè kì í ṣe pé a fẹ́ dà lúrú o ń tá a fi ń béèrè ni pé kí ló dé tí ààrẹ Buhari tí wọ́n gbé àbá tí wọ́n gbé síwájú wọn látijọ́ yìí tí wọn ò buwọ́lù lórí ìlànà eléyìí tí ó mọ̀yán lórí tá a mọ̀ fi dìbò nílẹ̀ yìí ààrẹ ọ̀wá sọ nǹkan kan sẹ́ẹ̀sì hmm. rántí sẹ́ẹ̀ gbàgbé sẹ́ẹ̀ gbàgbé sẹ́ẹ̀ rántí pé ṣáájú ni Fẹ́mi Adésínà tó gbó lẹ́nu jùnú àwọn tí ń gbẹnu sọ fún ààrẹ Muhammadu Buhari ló ti kọ́kọ́ kéde pé iléeṣẹ́ ààrẹ wọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣe ẹ̀hónú hàn mógùn kankan àbẹ́lẹ́sìnrìn kankan lórí nǹkan kan bì kankan lórí ọ̀rọ̀ electoral act bill o wọ́n ní tí Fẹ́mi Adésínà gbẹnu iléeṣẹ́ ààrẹ sọ ní kọ́dà àwíjàre ẹ̀ ní pé a ah, ṣe bí òfin ilẹ̀ yìí fààyè gbà pé bírúfẹ́ àbábà ń bá ti balẹ̀ bàgẹ́ sórí tábìlì ààrẹ ààrẹ ní ààyè odidi ọgbọ̀n ọjọ́ láti fi wòfin gbéwò gbéwò fin wòfin wò kó tó di pé wọ́n buwọ́ lù thirty days lápẹ́ kínní wọ́n sì gbà bá wa lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní january thirty first twenty twenty two ẹ wò ní ìsìn bá a bá ní ngbò ní gbèdéke ààrẹ sì ní ọjọ́ dí gbèdéke ọjọ́ kínní oṣù kẹta march first kó tó di pé kínní ọ̀ẹ́sà ìkílẹ̀ wọn fẹ́ oníwọ̀n là ń bá ká ìròyìn kílẹ̀ ń bá a káwọn hmm. ń bẹ lójú ìwé kejì punch tó jáde lóòrọ̀ yìí. ọ̀dà àbáyọ̀ àwọn ìròyìn ibú kan tiẹ̀ ń bẹ nù ah, wé ìròyìn ọlọ́run ní jẹ́mi ọ̀ka ìròyìn ibú àmọ́ wọ́n kọ́ ni wọ́n ní ọkọ tọkọ tìyàwó apá yẹn. Ah bá eh, sì ti kọ́ ọgbọ́dọ̀ ká tọkọ tìyàwó apààyàn ọgbọ́dọ̀ eh, ká ọkọ ní sọ nígbà tí ọwọ́ ìyá dùn wọ́n àtọkọ àtìyàwó sáwọn ará nípínlẹ̀ Ògùn eh, ọkọ ní sọ pé ìyàwó mi ló mú ọ̀rẹ́ rẹ̀ wá pé ká han orí ẹ̀ dànù hmm. ìyàwó náà sọ pé ẹ má da wọn lóhùn àwọn ni fún mi ní oògùn kan pé kí n lò ó fún kí ó lè rẹ̀ wẹ̀ sí i ká lè bá a lè gbẹ̀mí ẹ̀ láìsórí èkú ìròyìn búni ọkọ àtìyàwó lélẹ́yìn o ẹ rí nǹkan bẹ́ẹ̀ bí ẹ sọ ní bárìn ah, kẹ ẹ sọ ní bárẹ́ all right ń bọ̀ á lọ ọjà mọ̀ jagbọjà ni mọ̀ jẹ́lá ọmọ jẹ́lá ara ọmọ yìí ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ah, <laughs> gbogbo jíjẹ wíbẹ̀ jẹ́bẹ̀ ọlọ́run ni ah, kì í ṣe pé eh, mọ kì í ṣe nǹkan àgbà rẹ o ọlọ́run ni nǹkan àgbà kọ́ ọlọ́run ni. àdúrà ni. ajá balẹ̀. má sílẹ̀kùn ọ́ ah, yẹ. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, mo ti ń fò pẹ̀lú Mustapho, ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrì ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngúnnísọ̀ kìíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngúnnísọ̀ kìíní tí wọ́n ṣí dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní ló ń kéde gbogbo oníṣòwò àtòníṣe ajé tó fẹ́ gbọ̀rẹ̀gẹ̀jì gẹ̀ ọ̀làgùn oríire dé ìpàtẹ ọjà future grace business expo twenty twenty two ní ẹ máa bọ̀ òǹrajà ń pàdé òǹtajà ajé ń bugbajà rẹpẹtẹ òní gangan ló ń wáyé o ní damjé hotel and suites lẹ́bàá army officers mess ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú option two four seven ìkọ́làbà agodi gra nìbàdàn òǹkó tẹ bá tà tàbí tẹ bá gbèsè lábẹ́ ilé tẹ at the full tech grace business expo twenty exhibitors are on ground to meet your need. Where you will be shown the way to transit from an average person and join the elite group. Kódà ọ̀pọ̀ òrajà ni ó tún jẹ́ àǹfààní ìrónilágbára ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà. Fẹ́ẹ́nì kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mejì nígbà tí ọjà ń wáyé o. Aago mẹ́sàn-án láàárọ̀ àtàgò kan sọ gẹ́gẹ́. To therefore participate at the Footed Grace Business Expo 2022. Just send yes to two two three nine four eight. Ìpàtẹ ọjà Footed Grace Business Expo 2022 ní kẹ́ ẹ̀ máa bọ̀. Ẹ máa bọ̀ yá o. ìrìn àjò afẹ́ fly wà lọ ṣe bí ọba. Albania European tọ̀ lè fly. ìrìn àjò afẹ́ pẹ̀lú kiss fly ká eru ra. ilé ìgbẹ́ tó yá yìí la máa dé sí ká tó lọ fojú fly wà lọ ṣe bí glory ọmọ bishop mo ní má tẹ̀lé lẹ́gọ́fà. wàá bọ̀ bá rìn kó dẹ̀ lè ṣe bí ọba. travels and tours tún fàájò kayọ̀ pẹ̀lú ìrìn àjò afẹ́ tó rọ̀ ṣọmuṣọmu. gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀. oṣù kẹrin april lágbèrè o. yúròpù yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero eight zero eight six eight five six eight six eight. ẹ sì lè kàn sí iléeṣẹ́ wa ní nọ́mbà ten eighteen nineteen duncan plaza beside polaris bank oríta challenge ìbàdàn kings fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú kings fly wà lọ ṣe bí ọba àbájáde ìṣèwádìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ kan ló fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀ obìnrin ni máa ń kojú ẹ̀fọ́rí inú nínú ẹ̀yìn àti ẹsẹ̀ dídùn lásìkò tí wọ́n bá fẹ́ rí nǹkan oṣù wọn. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àìbalẹ̀ ọkàn àti àìlera lè ṣokùnfà kí nǹkan oṣù obìnrin máa ṣe ségesège kì í sì jẹ́ kó yún tètè dúró lára obìnrin. èyí ò wò jẹ́ ìmúnuka lóhun tó nílò. bẹ́ẹ̀ ni o ìmúnuka àkànṣe oògùn tí Canada pẹ̀lú wàrà màálù láì ní kẹ́míkà ni wọ́n fi ìmúnuka dáadáa o lè ló fi kojú èyíkéyìí àìsàn ojú èyí tó lè fi kàwé dáadáa tàbí rìn kan lọ́nà jíjìn ìmúnuka dáa fẹ́ni tí kò ronú sùn ìmúnuka máa ṣèrànwọ́ fójú òpó tí kì í jẹ́ kàìsàn rẹ̀ ìwọlé sí ni lára tọmọdé tàgbà ló lè lò ó lè ríra ní tonic pharmacy uch ìbàdàn fumac mobil ring road àti elite pharmacy bódìjà ìbàdàn tó fi mọ́ gbogbo ilé ìtajà oògùn tó bá súnmọ́ iléeṣẹ́ immunotherapy lálágbàtà rẹ̀ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero. madam mary abolade adekan mi ti lọ sinmi láyà olùgbàlà. a fẹ́ ọ ṣùgbọ́n jésù fẹ́ ọ jù wá lọ ah, oh. ìpàdé wa tún dọjọ́ àjíǹde. àwọn ẹbí adékọ̀bí àti adébísí là ń pe gbogbo èèyàn síbi ìsìn àti ayẹyẹ ìkẹyìn tí màmá wa ẹ̀gbọ́n wa ìyàwó wa màmá màmá wa ìyẹn madam mary abọ́ládé adékọ̀bí tó lọ fi dàlélẹ̀ lẹ́sẹ̀ jésù lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gọ́rin seventy seven years ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá seventeenth december ọdún twenty twenty one ni màmá lọ sùn àti wá pé a máa wọ ètò láti ṣẹ̀yẹ ìkẹyìn fún màmá wa tó dolóògbé ọjọ́bọ̀ thursday twenty four february ọd lọ́dún yìí ni wake up service nílé màmá tó wà ní nọ́mbà forty two ọ̀yọ́ road lẹ́gbẹ̀ẹ́ rich bank water junction ui ìbàdàn laago márùn-ún ìrọ̀lẹ́ ètò ìsìnkẹ́yìn gógó máa wáyé ní friday twenty five february níjọ st paul anglican church yemẹtu ìbàdàn laago mẹ́wàá àárọ̀ ayẹyẹ ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀mu ló máa tẹ̀lé ní civic center ìdíàpẹ́ agodi ìbàdàn purple magenta àti custard yellow the dress code gbogbo àlàkalẹ̀ àti tá a lè fi dènà covid nineteen ní kẹ̀jẹ́ ká tẹ̀lé olùfẹ́ madam mary abolade adekanmi ìpàdé tún dẹsẹ̀ jésù gbogbo ọmọ àtẹ̀bí kéde. láyé olúgbọ́n bọ́dọ̀ borùn méje a ò máa fiwé lọ. Sókólará ń kọrin rere kí olúgbọ́n àtàrẹ̀sà láwùjọ wa wọ́n gbélé ayé ṣe rere ni ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dà àbálàjọ tọ́nàrẹ́bù Abbas Adigun Agbowórin fi mú ọ̀rọ̀ àwọn tó ń rè sojú làbújá lọ́kùnkúndùn tó sì ń fi joojúmọ́ dẹ́rìn pẹ̀kẹ́ wọn pẹ̀lú ìrónilágbára àtìgbàdégbà ó dé bó ti dé o ọ̀nàrẹ́bù Abbas Adigun Agbowórin fẹ́ ṣètò ìdánilẹ́kọ̀ọ́ amílẹ̀ tìtì fún àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin ní ẹkùn ìdìbò Ìbàdàn North East Federal Constituency kó ní kálukú ó lè ní iṣẹ́ kan gbòógì láti rọ́wọ́ mú lọ sẹ́nu Monday sí friday february twenty one títí di february twenty five ní tabantari hotel Elekuro, Ibadan. láti aago mẹ́jọ òwúrọ̀ sí márùn ìrọ̀lẹ́ ìrónilágbára tó hẹ̀rẹ̀ǹtẹ̀ yóò máa wáyé ní sátidé february twenty six ní pápá ìṣeré cac grammar school àpẹ̀rìn oníyèrè ìbàdàn láti aago mọ́kànlá òwúrọ̀ abbas adigun agbowórin òkú àṣepamọ́ èrè rẹ̀ ń bọ̀ òru sílò alágbàpá ògo ti rán ọ̀pọ̀lọpọ̀ ògo lọ síbojì àwọn ògo tó yẹ kó máa tàn yòò wá ń wò bẹ́ẹ̀bẹ́ẹ́ ẹni àjítọ́nà wò wá dẹni tó ń wòran síbẹ̀ àwọn tí wọ́n rán láti pa ògo àwọn ènìyàn lápasáyé ò sinmi ó máa ṣe o ọ̀pọ̀lọpọ̀ ògo tó yẹ kó bú jáde làwọn alágbàpá ògo ti pa ògo náà èé ṣe tọmọlógo wa dọmọlófo agbára tó mú jábèsì lógo lò ó sì ń bẹ láàyè o ẹ̀dà gírrrr bọ̀ wá sí òru the apostolic church nigeria sílò district ìbàdàn area àkórí oṣù yìí ni alágbàpá ògo na glory assassin. ògo mi ti dé. venue tsc e lodisi center behind alexander hotel abala ológun ẹrú ẹlẹ́ ilé ìbàdàn date wednesday twenty third sí friday twenty fifth february two thousand and twenty two time ten pm everyday àwọn olórin ẹ̀mí ni tataye blessing oyè bámi jẹ́kẹ́ ìwọlóye títa kàkàkí olódùmarè brother ìsìnkẹ́ ọ̀kọ́mọláfẹ́ àti takòfórọ́lá elégbèdé ministry pastor j o fapamigbe aka babadu wonder and other anointed men of god pastor zedo olùgbọ́fẹ̀ jp ìbàdàn area superintendent and metro chairman pastor dr iyesa ojide jp lọ́nà territorial chairman and tsc mvp e ògo rẹ̀ ó bùjáde jesus is done. ọpẹ́ olóore àdá àdátan lọ́wọ́ ọlọ́run ayérayé adúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí abíọ́dún mákindé fún bí wọ́n ti bá wa kéde olùbàdàn tuntun. tuntun ti dé o. àdìo gbogbo wa láti múlẹ̀ gbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń ṣe wò ó mọ̀ a gbàdúrà fún gómìnà wa pé wọ́n ó ṣe àṣeyọrí lágbára ọlọ́run a sì tún gbàdúrà fún bàbá wa olùbàdàn tuntun fún ìlú ìbàdàn pé àsìkò wọn ó tù wá lára àwa ń fi àkókò ìkéde pé àdúrà oní mẹ́ta lọ́kan yóò wáyé ní ilé ìbàdàn tó wà ní òkè àrẹ̀mọ ní ọjọ́ wednesday twenty third february ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ èyí tí àwọn adarí ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn ọmọlẹ́yìn kristi àti àwọn bàbá oníṣẹ̀sìn ó bá wa darí àwa ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ nínú ẹgbẹ́ ccii ọmọ bíbí ìlú ìbàdàn olùgbé ìlú ìbàdàn gbàdúrà náà fún ìlú ìbàdàn gómìnà wa àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ẹ ṣé púpọ̀ a ó máa retí yín o olùkéde ọmọọba olúyẹmísí adétayọ̀ adéàga president general ccii àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn ló ń kéde tuntun ti dé o. àdìo gbogbo wa láti mú lẹgbẹ o kàn kárí bọnú ni kí ló ń ṣe ọ. wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o. ó mọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrú àtúnyẹ kà fún lọ́dọ̀ wọn. promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́. pàtíṣẹ́ bẹ̀rẹ̀. má dáwọ́ revolution plus. ó revolution plus property tó ń talẹ̀ lóbó káàdì love is pro promo náà pélé yìí sẹ́yìn náà bá ti rọ̀ kálára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùn àbàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ lẹ́tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation. máa pẹ́ gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀. fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ máa kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa. ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ ọba tó ti dé sí èjì ayé mi dìde. gbogbo ọbàdàn dìde lẹ̀. a kì í jẹ́ kí ẹkún a kì í wòsàn dáràn. bẹ́ẹ̀ bá ń gbé tí gbogbo èèyàn bá rán kẹ̀tíkẹ̀tí. látọjọ́ wednesday february sixteen títí dọjọ́ sunday february twenty. ibi ìpàdé àdúrà ní gbogbo wọn rán lọ. ọlọ́run ọlábọ̀dé ọdún ayọ̀ bàbá love asọ̀rọ̀ṣẹ́ lọ́lúwa ló ń paláṣẹ fún. bẹ́ẹ̀ kí gbogbo èèyàn wá pàdé jésù àkìrìṣọ́rẹ́ nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́rọ̀. nígbà ẹgbẹ́ ọmọ pọ̀ ń bàdàn. gbogbo ogun tó takú tí ò lọ àtàwọn ìṣòro tó fẹ́ sọ di regular cost tì wọ́n ní gbangba látọjọ́ wẹ́nẹ̀sẹ̀ yìí sọ́jọ́ sunday february twenty ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ máa bọ̀ síwájú gbẹ̀gẹ́ ọmọ pọ̀ ń bàdàn aago mẹ́rin ìrọ̀lẹ́ ní sọ́jí ọmọ bẹ̀rẹ̀ ògùn ẹ̀ṣẹ̀ ìdájà dàdàrí kọ́lọ́rì burúkú ọ̀dọ́ lórí rẹ̀ bí wòlíì obìnrin màmá olúfúnkẹ́ ọdún ayọ̀ bá ti ń sàsọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ọlábọ̀dé ọdún ayọ̀ yóò máa sọ kìkì ọ̀rọ̀ àṣẹ sáyẹ gbogbo onípojúpọ̀ tó bá fara ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí ló ń bọ̀ ìsọjí ọlọ́jọ́ márùn-ún gbẹ̀gẹ́ ọmọ pọ̀ ń bàdàn zero eight zero three nine two one eight ten fifty ní kí a máa pèsè ogun ayé àtọ́kùn ọ̀rọ̀ àgbàdé wọ́n máa tó tàtí ẹ̀ náà kọ́ lórúkọ lórúkọ Jésù. ọpẹ́ olóore àdá àdátan lọ́wọ́ Ọlọ́run ayérayé adúpẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Abíọ́dún Mákindé fún bí wọ́n ti bá wa kéde olùbàdàn tuntun fún ilẹ̀ ìbàdàn ọba dr senator mahood lẹ́kan balógun ali okunmadetu agbàdúrà fún gómìnà wa pé wọ́n ṣe àṣeyọrí lágbára ọlọ́run a sì tún gbàdúrà fún bàbá wa olùbàdàn tuntun fún ìlú ìbàdàn pé àsìkò wọn ó tù wá lára àwa ń fi àkókò ìkéde pé àdúrà oní mẹ́ta lọ́kan yóò wáyé ní ilé ìbàdàn tó wà ní òkè àrẹ̀mọ ní ọjọ́ wednesday twenty third february ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ èyí tí àwọn adarí ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn ọmọlẹ́yìn kristi àti àwọn bàbá oníṣẹ̀sìn ó bá wa lẹ́gbẹ́lẹ́gbẹ́ nínú ẹgbẹ́ CCII ọmọ bíbí ìlú Ìbàdàn olùgbé ìlú Ìbàdàn láti darapọ̀ mọ́ nínú àdúrà náà a gba àdúrà náà fún ìlú Ìbàdàn gómìnà wa àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ẹ ṣé púpọ̀ a ó máa retí yín o olùkéde ọmọọba Olúyẹmisí Adétáyọ̀ Adéàga president general CCII àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn ló ń kéde. àjàbalẹ̀ àjàbalẹ̀. ọ̀dà ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ìròyìn àjá àbálẹ̀ etí ẹ̀ ti ń bọ́ bọ̀ láti ìkànnì ti fresh nílùú ìbàdàn lórí epo bẹtiró èyí tán wọ́n ọ̀rọ̀ ìyanṣẹ́lódì asuu àti executive order ten nlc wọ́n ti sọ ibi táwọn fi sí níbẹ̀ ẹgbẹ́ nigeria labour congress lórílẹ̀‐èdè nigeria wọ́n ti sọ ibi tí wọ́n fi sí lórí ìyanṣẹ́lódì ẹgbẹ́ asuu àti epo tó wọ́n nígboro pẹ̀lú executive order ten èyí tí ẹnu ń kùn bẹ́ẹ̀ bá mọ̀ tí ń pè bẹ́ẹ̀ ń bọ̀ ẹ farabalẹ̀ dáadáa nínú àtẹ̀jáde kan tí wọ́n fi tí ààrẹ fún ẹgbẹ́ NLC Ayuba Waba tó náà buwọ́lù ó ké sí ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn tọ́jẹ́ lájọ̀lájọ̀ wípé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ni kí wọ́n gbé láti rí dájú wípé yánpọnyánrin ti ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí wọ́n wá ibì kan wọ́n bá ibì kan tí sí o kí orí ti ń tọmọ nàìjíríà kí ó lè bá a sílẹ̀ ní ara gbogbo wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ NLC bí wọ́n ṣe wí wọ́n wòye wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà tí ò tiẹ̀ yẹ kó fojú hàn píntín bíi ti wù kọ́ mọ̀ wọ́n ní òun náà ní fín nàìjíríà lápè lákòókò tá a wà yìí wọ́n ní ẹ̀yìn ẹ̀tún wò wọ́n ní ìdájọ́ kan tó bòde láti ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà lórí èyí tí wọ́n ń pè ní executive order ten lè tó fi àlàkalẹ̀ sílẹ̀ lórí ìlànà láti jẹ́ kí ẹ̀gbọ́n àwọn ìjọba àbílẹ̀ wa kí wọ́n lè dá dúró ní àìsí lábẹ́ ìjọba àpínlẹ̀ mọ́ èyí ò ní bí àwọn lẹ́gbọ̀n asòfin wọn ló ń ṣe dádúró láìsí lábẹ́ àkóso ẹnìkankan àti ẹ̀ka ètò ìdájọ́ judiciary bí mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n ṣe fẹ́ dádúró ní dánfó gedegbe níbẹ̀ lábẹ́ executive order ten bákan náà wọ́n tún sọ̀rọ̀ lórí ìyanṣẹ́lódì ti asu àti epo èyí tọ́ wọ́n yíká orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn bọ́lá fún ìdájọ́ yìí o tẹ́ gbé bóde o tẹ́ pè ní executive order ten o bí ààrẹ wa Muhammadu Buhari bó ṣe sọ ṣe ti àráyé wọ́n ní ṣe bẹ́ẹ̀ ọ̀yẹ̀ karantí o wípé bó ti wù kí ilé ẹjọ́ wọn ga jù lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó tó ní àwọn ìlànà kan bẹ tí òfin ti gbé kalẹ̀ nínú òfin orílẹ̀ wa Nàìjíríà tó sì ti júwe pé ó yẹ kí àwọn ìjọba ìbílẹ̀ wa pé wọ́n lè dá dúró àti àwọn iléègbìmọ̀ asòfin pẹ̀lú ẹ̀ka ti ètò ìdájọ́ kí wàá lò dé tá à ń fi gbogbo nǹkan falẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tá a rí ntọ́tọ́ tá a ní ṣe àrọ́nàlẹ̀ àrígbólẹ̀ ká máa mórí lẹ́nu ògbó ní gbogbo ìgbà ẹgbẹ́ NLC wọ́n wá sọ lásọ̀yán wípé àwọn fara àwọn faramọ́ o kí ìjọba àbílẹ̀ wọ́n dá dúró lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ilégbèmọ̀ asòfin kí wọ́n dá dúró àti ẹ̀ka ti ètò tòfin lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn afojú wò báyìí wípé táwọn ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n bá dá dúró nǹkan ọmọ lọ dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo ohun tá a fẹ́ náà ni yóò sùn wábọ̀ ní orílẹ̀‐èdè yìí wọ́n ní àmọ́ tá a bá sọ pé kí wọ́n mọ̀ dá dúró kí wọ́n tún wà lábẹ́ àkóso àwọn kan àjẹ́ wípé a fẹ́ kú olójú kan lórílẹ̀‐èdè nàìjíríà ṣe ni àmọ́ paridà bí omi inú ẹ̀kú ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àásù epo bẹtiró tọ́wọ́n àti òfin tó bòde wípé àwọn àlàkalẹ̀ kan ń bẹ tó yẹ kí wọ́n tẹ̀lé kó tó di pé ìjọba àbílẹ̀ yóò dàdúró lẹ́ẹ̀ni sí lábẹ́ ìjọba àpínlẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àti àwọn ẹ̀ka ti ètò ìdájọ́ inú gbogbo nǹkan tí asòfin ti sọ ìhà tí wọ́n kọ sí inú òwe ìròyìn Nigerian Tribune náà ni wọ́n kọ sí. tọ ẹ fetí ba àwọn ìròyìn lójú ìwé kọkànlá àti ìkẹwàá Vanguard ni wọ́n kọ wọ́n sí o wọ́n ní ní ìpínlẹ̀ Ebonyi bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin níbẹ̀ wọ́n ti yọ igbákejì alága lé deputy speaker wọ́n sì ti kéde pé láti sẹ́yìn lọ ààyè ẹ̀ ti ṣòfò alága ilé ló kéde léyìí ló kọ àwọn aṣòfin akẹgbẹ́ ẹ̀ ó ní ẹni tí í ṣe igbákejì ohun tí wọ́n ti ń bá fakùrákù látìgbà yìí honourable ọ̀dẹ́fà ọ̀básì òun náà ni ààyè ẹ̀ ti ṣòfò níwọ̀n ìgbà tó ti kọ̀wé fipò sílẹ̀ si ọ̀rọ̀ farajọ pé ìkóònú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí míì lọ́ọ́ fa lọ́bọ̀lọ́bọ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ ṣẹ̀rí ọ̀rọ̀ lábẹ́ rẹ̀ ìròyìn míì ni mo tún rí o láti ìpínlẹ̀ Imo wọ́n ní òní òde yìí ni kò ní í dọ̀la tí ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo tí ọmọ káwọ́ pọ̀nyìn máa rojọ́ lórí ẹ̀sùn ìjẹkújẹ àjẹbánu tí wọ́n fi kàn án ta lolútọ̀hún Rochas Okorocha àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí àjọ EFCC ti kéde pé lónìí ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ kejìléní ogún oṣù kejì òun náà làwọn wọ́ gómìnà ìpínlẹ̀ Imo nígbà kan Rochas Okorocha dé ilé ẹjọ́ ìjọba àpapọ̀ tí ń jókòó ní Àbújá ẹ̀sùn àbàtẹ̀ two point nine billion naira tó gbé mì nígbèkúgbè rákò tó wà lórí àpèrè gómìnà làwọn ò fi kọ́ńgò góńgò Okorocha tukọ̀ ìpínlẹ̀ Imo láàrin ọdún 2011 sọdún 2019 ọdún mẹ́jọ gbáko àkókò ọ̀hún ni wọ́n sì rún ẹ̀sùn mọ́ la pé ó gbé owó ìlú o ó sì lù ní pọ́npọ́ àmọ́ lónìí ìrètí wà pé yọmọ káwọ́ pọ̀nyìn mọ́ wí àwíjàre tẹnu ẹ̀ níwájú onídàájọ́ Inyang Ekwo níbi tí ó ti mọ kó tí ó ti mọ rò ṣebí àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ òṣèlú APC yìí ni wọ́n fẹ̀sùn kàn pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ APC míì nírètà ti rí Ayim Inyerere Chineye àti àwọn iléeṣẹ́ márùn kan iléeṣẹ́ márùn bíi Naftali International Limited Perfect Finish Multi-Project Limited Consolid Project Consulting Limited àti iléeṣẹ́ míì ti a mọ̀ sí Legend World Concept Limited àwọn iléeṣẹ́ márùn yìí ni wọ́n tọpasẹ̀ rẹ̀ de ẹsẹ̀ Rochas Okorocha tí wọ́n sọ pé ọmọ ń pa àwọn iléeṣẹ́ yìí àti lílò wọ́n láti fi gbé àbàtẹ̀ ìdẹ́gbẹ̀ngbẹ̀rinmọ́sẹ́ leke owó láòkò tí wọ́n ní kó máa ṣèlú wọ́n ní jẹ̀lú ni o láòkò tó yẹ kó ṣèlú fún ìdí èyí òní òde yìí Rochas Okorocha yóò máa rojọ́ lórí ẹ̀sùn two point nine billion naira tí wọ́n pe oorun mọ́ra ojú ìwé kọkànlá Vanguard fún tòórọ̀ òní. ní ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ pé kí wọ́n ti ilẹ̀kùn àwọn iléèwé kan ní agbègbè Ìjẹ̀bú Igbó nítorí kíni wọ́n fẹ́ dé adé fún kábíyèsí Orímolúsì tuntun tilẹ̀ Ìjẹ̀bú Igbó ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti pàṣẹ pé gbogbo àwọn iléèwé tó wà nílùú Ìjẹ̀bú Igbó àti agbègbè rẹ̀ ní kí wọ́n tilẹ̀kùn wọn pa ní ọ̀la tí ṣe ọjọ́ Àlárúbà wípé wọ́n fẹ́ dádé fún kábíyèsí orímolúsì tilẹ̀ ìjẹ̀bú ọba Lawrence Àjíbọ́lá Adébájọ láti gorí ìtẹ́ àwọn baba ńlá wọn èyí ló wà nù àtẹ̀jáde kan èyí tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Tàlàbí tí ó buwọ́lù tó sì fi síta fáwọn oníròyìn wọ́n ní ìjọba ló ṣe àlàyé o wípé títìpa tí wọ́n fẹ́ ti àwọn iléèwé pa náà ni yóò fún àwọn èèyàn láàyè láti fi ojú rinjú pẹ̀lú ọba tuntun kí ètò náà kó lè bá a lọ ní pẹ̀lẹ́kùtù lẹ́yìn ọdún méjìdínlọ́gbọ̀n tí ààyè ti ṣí sílẹ̀ ṣùgbọ́n tí ọba mi ò tí ì gorí ìtẹ́ inú àtẹ̀jáde òun wọ́n sọ fún gbogbo àwọn èèyàn ilẹ̀ ìjẹ̀bú igbó pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn elétò ààbò àti àwọn èèyàn tí bá ń darí lílọ bíbọ̀ ọkọ̀ wọ́n ní lẹ́yìn ọdún méjìdínlọ́gbọ̀n twenty eight years tí ààyè yìí ti ṣí sílẹ̀ kábíyèsí tuntun orí molusi ti ilẹ̀ ìjẹ̀bú igbó ọba Lawrence jayé ọba adébáyò ni wọ́n dé ládé ní ọjọ́ kẹtàléní ogún february twenty three ọdún tá a wà yìí. lágbo òṣèlú àwọn ẹgbẹ́ kan tí ń roko mọ́ tinubu fún twenty twenty three ti sọ pé ah bí wọn ò bá fún tinubu ní tíkẹ́ẹ̀tì inú apc kò ní kú ònú ẹgbẹ́ apc lọ́bùnmi o ìròyìn yẹn pé ó kéè ganduje náà sì gara sọ̀rọ̀ ó ní àjọ wà ní adúró ti tinubu tán àtìmbálá ti ń bolo sẹ́yìn ẹ̀ ìròyìn rèé o ní fẹ́rẹ́fẹ́ igun àwọn ọ̀dọ́ kan tí wọ́n pera wọn ní the youth for Tinubu initiative YTI àná òde yìí ni wọ́n sọ̀rọ̀ láti paṣẹ ẹni tó gbẹnusọ fún wọn o tí wọ́n níṣẹ́ rí ẹ jẹ́ káyọ́ gbọ́ káyọ́ sọ fáyé nú ayé pé aṣíwájú Bọ́lá Tinubu ò ní í fẹ́gbẹ́ APC lẹ̀ kódà bí wọn ò bá tiẹ̀ fún ní tíkẹ́ẹ̀tì àti dupò ààrẹ nínú ẹgbẹ́ òun ó ní kò ní kú òun bẹ́ẹ̀ ó ní ẹ má sì jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kankan kó sí ló kan àyà gbogbo ẹni pátá tí ń roko twenty twenty three fún Tinubu lásìkò yìí o ẹ jẹ́ kálukọ́ mọ̀ bàṣẹ lọ ẹ jáde wọnú ayé kẹ́ ẹ lọ jí ìrìn rere pé Tinubu ń bọ̀ ní twenty ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ó dà sí lọ́kàn Ajíbọ́lá Afọláyan tó jẹ́ kó di alárẹ̀mú gbogbogbò lórílẹ̀‐èdè fún ikọ̀ YTI òun lọ sọ bẹ́ẹ̀ o ṣe rí nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kano Abdullahi Ganduje òun náà fohùn kún ohùn lánàá ó ní ẹ wo ẹ jẹ́ ká yọ gbọ́ ká yọ sọ fáyé nú ayé sẹ́ẹ̀ pé òun yìí Ganduje gómìnà Kano àwọn dúró ti Tinubu gidi gan ni Tinubu yóò sì di ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 2023 lọ Ganduje sọ̀rọ̀ ilẹ̀kùn láòkò tóun náà ń búra fún ikọ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n fẹ́ máa roko bí nǹkan ó ṣe mú yẹ̀sì fún Tinubu láti apá òkè ọya Northern Youth Professionals for Tinubu ló kọ àwọn ikọ̀ yìí Ganduje ń búra fún ọ lọ́ọ̀yà mọ́rọ̀ yabẹ̀hún ìròyìn ń jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí n tún ṣẹnu dédé síbi. ṣe dédé síbi ọ̀dà ẹni tí ṣe Abba Kyari ọlọ́pàá tó mú yanyan ni ṣùgbọ́n tí a ti ṣírò àwọn ẹ̀sùn ìwà àbàjẹ́ kan sí lọ́rùn tó fà á tí wọ́n fi sọ pé kó sì lọ́ọ́ ní ẹnu iṣẹ́ náà wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti pariwo síta o níbi tí wọ́n mú so sí lọ́dọ̀ àjọ NDLEA wípé ara wọn ọ̀yá o ẹ mọ̀jẹ̀ kó wọn jásẹ̀ ó sọ̀rọ̀ wípé àìsàn àtọ̀gbẹ́ tó lágbára ìní ń bọ̀ òun fínra o látàrí èyàn ó nílò kó wọn lọ rèé gba ìtọ́jú nílé ìwòsàn Abba Kyari iná níbẹ̀ ní ọ̀dọ̀ àwọn àjọ tí ń gbógun ti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà láti bí ọ̀sẹ̀ tí ó kọjá lọ lọ́hùn ló sọ wípé gbogbo ohun tí wọ́n wí yìí wọ́n sì kó àwọn ẹ̀sùn yìí kọ́ ń lọ́rùn ní tóun ò sì mọ́wọ́ tóun ò mẹ́sẹ̀ látàrí ẹjọ́ kan èyí tí agbẹjọ́rò rẹ̀ Cynthia Ikenna tó gbé lọ sí iwájú ilé ẹjọ́ pé àá ẹ jẹ́ kí àjọ NDLEA kí wọ́n fún láàyè kó fi lọ gba ìtọ́jú níbẹ̀ ni ó ti ń ṣàlàyé Abba Kyari ó ní gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n kà sí ilẹ̀ irọ́gbu ní ń níbẹ̀ àmọ́ sá ẹ tẹ̀ jẹ́ kó wọn lọ gba ìtọ́jú náà ara àwọn ọ̀yá o hmm. gbogbo òwe ìròyìn ló gbé láàárọ̀ tòní. tọ́ ṣé ká mú díẹ̀ ká lójú ọjà ọ̀dà bẹ́ẹ̀ bá ti gbọ́ nípínlẹ̀ Ọ̀ṣun igun ẹgbẹ́ APC kan nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àwọn ọ̀gbà àwọn ọ̀faramọ́ ètò òdìbò abẹ́nú láti fa ọmọ òye kalẹ̀ dupò gómìnà lọ́dún yìí nípínlẹ̀ ọ̀hún àwọn ọ̀gbà ó nígbà wọn di ìbò primary tanjo ní ní ìgbìmọ̀ gómìnà Abdulrasaq Abdulrahman tí wọ́n ní kó mójútó ètò òdìbò ìgbìmọ̀ wọn kéde pé adégbòyèga oyètọ́lá ni ó tún tọ́ oyè ilá o òun náà ni ó tún dupò gómìnà nínú àsíá lábẹ́ àsíá ẹgbẹ́ APC nípínlẹ̀ ọ̀ṣun lọ́gán tí wọ́n kéde ẹ̀ ní igun ti Razak Salinṣile bá sọ pé kọjọ́ láyé Salinṣile ní ẹjẹ́ amọ̀ntànṣe o èsì ìbò yìí kò bá àwọn lẹ́jẹ̀ mu àwọn ó sì pẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn lórí ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Ondo àwọn ẹgbẹ́ APC àti PDP wọ́n ti ń nà mọ́ra wọn lọ́rùn pẹ̀lú gbólóhùn tó kira tó kira kí ló sì fà á ọmọkùnrin gómìnà tí wọ́n fẹ́ fi jẹ oyè òun náà ní PDP ń bínú sí o ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún bá a ṣe ń sọ̀rọ̀ yìí àtẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP wọ́n ti ń pàrokò àwọn ọ̀rọ̀ tó kira tó kira síra wọn ohun tó sì bí ọ̀rọ̀ yìí òun náà ni pé èròǹgbà gómìnà Rotimi Akeredolu láti fi ọgbọ́n ẹ̀wẹ́ kọ̀rọ̀kọ́ndú fi buwọ́ lu òfin ẹ̀ka aláṣẹ kan executive order eléyìí tí yóò fi jẹ́ ó ṣeé ṣe láti yan ọmọ rẹ̀ Babájídé láti di ọ̀gá àgbà director general fún àjọ kan eléyìí tí ọmọ ṣàgbéyẹ̀wò iṣẹ́ ìlú àtàwọn àkànṣe iṣẹ́ ó kọ àjọ ọ̀hún òun náà ni performance and project implementation monitoring unit píìmù pí méjì ni o píìmù òun náà ní kíní ọmọ jẹ nípínlẹ̀ Ondo wọ́n ní ẹgbẹ́ PDP ní ẹgbà ní ẹlàjà àwọn ọgbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n àjàbàkú káfí ẹran sẹ́nu kọ́dà wá sí lọ́nà fún yín ọmọkùn ọwọ́ gómìnà Rotimi Akeredolu o wọ́n nígbà tó fẹ́ fi ọgbọ́n ọgbọ́n burúkú kan buwọ́ Eh, àṣẹ bọ́ àbá kan tí ó dàṣẹ ní wàràǹṣeṣà executive order tí ó wàá fààyè gbà yan ọmọ rẹ̀ ọmọ tí wọ́n sì fẹ́ yàn yín wọ́n ní kò ní ìrírí kò ní ọpọlọ tí ó gbé ipò tí wọ́n fẹ́ gbé sí wá yàtọ̀ sí èyí ẹgbẹ́ PDP láti paṣẹ àwọn tó sọ̀rọ̀ ni ó ti túmọ̀ sí pé bọ́mọ ń bá ti di director general gbogbo kọmíṣánná tí mẹ́nu ìjọba ni wọ́n máa gbé project wá fún ìbuwọ́lù kó tó di pé iṣẹ́ òdì ṣíṣe ọmọ gómìnà ni ó sì mọ buwọ́ lu iṣẹ́ wọ́n ní gbà Rotimi Akeredolu wá rí i pé ó ṣeé ṣe kọ́ pọlọ ọmọ ẹ̀ ọmọ fẹ́ gbé ipò tí wọ́n fi sí wọ́n ní wọ́n wá ṣàǹṣì òfin executive order ọ̀hún pé kí wọ́n gba akọ́ṣẹ́mọṣẹ́ pàtàkì kan professional kan kó mọ dúró tì láti mọ tọ́ sọ́nà ìròyìn yẹn ni ó ké náà ojú ìwé kẹwàá Vanguard fún tòórọ yìí. àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ẹ̀ka iléeṣẹ́ irin rírọ ní Àjàòkúta wọ́n ti fọ́n mú báyìí o pé wọ́n gbọ́dọ̀ ta o tí wọ́n bá sì fi ta nǹkan ó yíwọ́ fún nàìjíríà ẹgbẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ Nigerian Union of Mine Workers ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti takò wípé wọ́n mọ̀ ta iléeṣẹ́ irin rírọ̀ tí àjà òkúta ń gò fún àwọn aládàáni tí wọ́n sọ pé àwọn sì ṣetán o láti máa ṣiṣẹ́ tàwọn lọ ń tàwọn ẹni tí ṣe akọ̀wé owó wọn ló sọ̀rọ̀ jáde ló kọ ààrẹ comrade Yusuf Osoba wípé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí táwọn ń gbọ́ bó ṣeé ṣe kí wọ́n gbé àkóso iléeṣẹ́ àjàkúta steel company léèyàn kan lọ́wọ́ tàbí àwọn ẹgbẹ́ kan pé yọ bọjọ́ lajẹ́ mọ orílẹ̀-èdè Nàìjíríà tá a bá sọ nípa ìdàgbàsókè ọrọ̀ ajé àti wípé àìsí iṣẹ́ yìí yóò túbọ̀ wá fẹjú tótó sí lórílẹ̀-èdè yìí comrade Osoba ló kìlọ̀ wípé ètekéte ti ń lọ lábẹ́nú látàrí ti àjà òkúta steel company yìí pé yóò yèwọ́ lọ́jọ́ iwájú fọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ bá filẹ̀ kàṣẹ ńtọ́bátọ́ àmọ́ tẹ́ ẹ bá gbé láwọn aládàáni lọ́wọ́ tàbí ẹnìkan tàbí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ó ṣeé ṣe o kí nàìjíríà jẹ́ ká rẹ̀. tọ́ ẹ jẹ́ àtàjà fẹ́rẹ́fẹ́ bá a bá padà dé báyìí ẹ bá yọ bí wọ́n ṣe ń pa polytechnic láradà tí wọ́n ń sọ di fásitì àáfẹ̀tì yín bá ròyìn à ń padà bọ̀. Ajabale. balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ̀hẹ́ yẹyẹ agbẹ́dẹ́gbẹ́yọ̀ fresh fm mọ́mídì o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni oh, àwọn jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. fèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dókítà tí mrs olùtayọ fani tí o kẹlẹ ọlọjẹ bí ló sì ní ẹ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálẹ́ kọ̀kọ́. book launch lálẹ́ kejì. launching of foundation lálẹ́ kẹta. inauguration cooperative society lálẹ́ kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe bẹ̀rẹ̀ la gomẹ wàrọ̀ dalẹ̀ kẹlẹlẹ. àwọn olórí wa lọ́jọ́ yẹn ni fẹ̀mú la kásítà. báyé kọ́rẹ́sì. u kọ́lá gíadé sẹ́gbẹ̀lẹ̀ jésù. àti kóre de daniel. ankara taamu àti paasi ni fi sàlá ti wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn gọ́rù tó bá kọ́kọ́rọ́ so gbẹ̀bù tó jọjú. asọ́mọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. fo gbolo kọlu kọtọ kulujà kẹjà kẹló wà ń bẹ. dókítà yín ká mọ ẹ lólùgbàlejò àgbà a máa retí yín o. Hey. ti àti délùú ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì di bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọmba twelve ọ̀làdòkò street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì and resort lọ́nà àkànná one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbó pọ̀ jówó lọ plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o oh, six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn àti ìdẹ́sí pọ́ǹpì concept dé developer that cares. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu àyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn ọlọ́run onímọ̀lẹ́dẹ́ fàánù gbẹjọ́ mi rò. àwọn tí wọ́n gbẹ òní mi. àwọn tó fi òní mi ṣe yẹ̀yẹ́ o. jẹ́ kọ́lá mi gbàdọ̀ balẹ̀ wọn. sáré dùn wẹ́lẹ̀ náà ti dàrú. ó tún ti kò lọ́dún yóò ìyanu lágbára sẹ̀gámídógó tolúwa tó wá ikọ̀ rẹ̀ wòlíì rábẹ́lì babalọ́lá ọ̀bọ̀lọ́pẹ́ jẹ́ bí ìgbékalẹ̀ pé kó máa ṣe nínú ìjọ CNS Jesus never fail lẹ́sùn mẹ́tọ́mẹ́ta tí ó gbẹ̀yẹ̀ tí wọ́n fi gbàdúrà tí ì nípa rẹ̀ àkọ́kọ́ sọ́ọ́rù sẹ̀gámídógó tọ́dún yìí oníyẹ́bẹ̀ ní Wednesday twenty three oṣù kejì yìí gbọ́ aṣọ èrí kúrò ní ara rẹ̀ àkórí àdúrà sẹ̀gámídógó fọ́jọ́mẹ́tẹ̀ ta sàkáyà tírí fásfọ́ bí àpọ̀lọpọ̀ ìrántí ọlọ́run pẹ̀lú olórí ẹ̀mí nígbà bíi iye adétúnjì lady evangelist ọmọláwọlúwọlé pásọ wálé adédìran pásọ mọ́tòsọ́ láti ìlú èkó pẹ̀lú pọ́fẹ́tẹ́sì pásínà olúwakẹ́mi onímẹ̀rì olúwa lò pẹ̀lú kọ́ rẹ̀ ọ̀yá yájú gbọ̀dọ̀ àpapọ̀ gbọ́fọ́dún bẹ̀rẹ̀ sí tọ́kaso rere láti bí kíbi ìlú Ìbàdàn bólú ají ni ewé kò wá ẹ̀ ti ní sábọ̀dù jọ cns jesus never fail níwájú sl hotel bólú ají Ìbàdàn títí lẹ́nukú ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mọ̀tò bọ̀ sínú jọ bẹ́ẹ̀rẹ̀ sílẹ̀ pẹ̀sọ́ ní nọ́mbà yìí o nine o forty six sixty two forty zero nine jésù lọ́lúwa. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè Olúbàdàn nílẹ̀ yìí